kí n tiẹ̀ tó sọ pé mo fẹ́ bẹ ṣe máa kọ́kọ́ bá ẹ má máa jà because I want to know that nǹkan tó wà lára ẹni yẹn mo fẹ́ mọ ẹni yẹn gangan. mi ò ń dédé ṣòyàn love mi ń dédé ìjà bí ẹmọ bíi pé kéèyàn ìjà ọlọ́run fúnra ẹ̀ ló máa fún mi ní ẹ̀mí láti lè rí ẹni yẹn dáadáa. àwọn èèyàn wọn wà lórí social media you just see them showing fake love ọ̀gá mi ni o kiri kan ni o ẹ wo the same lady ẹ wo nǹkan tó lọ ẹ wo ìgbà tó máa tó máa jákì ọmọbìnrin ọmọbìnrin tó wà ní kinní yẹn tó wà nílùú àwọn ọlọ́tí ìlú ibi tó ti máa ń mutí níbi ìlú bàbá gbé kámẹ́rà ẹ ti mọ ìlú gbé kámẹ́rà ẹ wo ọmọbìnrin yẹn ẹ wo ẹni tọ́mọ yẹn pè pé ìyá ẹ lòun ló ń jẹ́ kóun rí gẹ ló ń jẹ́ kóun rí mu o wọ́n á dẹ̀ mọ bó ṣe máa yí kọ́rọ́kọ́rọ́kọ́rọ́ wọ́n mọ bó ṣe máa yí kọ́ ọmọ gbogbo nǹkan tí wọ́n máa lò àwọn afojúfẹ́ ni nìyẹn má fọkàn fẹ́ ni wọ́n fẹ́ gba nǹkan kan lọ́wọ́ ẹ̀ wọ́n fẹ́ gba wọ́n rí nǹkan kan tó fẹ́ gbà lára ẹni. E when you see people going up and down tó ń kú tó ń ga tó ń kú ga tó o bá ṣọ́ra you will end up regret pé irú life kí ni mo lọ kóra mi sí. ẹ wò gbà tí a ń ṣe campaign campaign ni òṣèlú tá a ṣe yìí tó bá jẹ́ pé bí mo ṣe campaign yẹn tó kí n jẹ́ obìnrin tí ò mọ̀ ọ̀ba rẹ̀ ni màá ti máa rí E, àwọn àwọn tẹ́ ẹ ti ẹ̀rù tó bìlíf pé àwọn tó súnmọ́ ẹ̀yẹn gan àwọn yẹn gangan náà a máa ti máa sọ̀rọ̀ ẹ̀ bá ti máa gbé nǹkan tí ò ń ṣe tẹ̀ síta tó o bá ti rìn ní rìn kínní wàá wàá kọ àgbákò torí pé kí ni àwọn tó ń ṣó àwọn tó ń wò ẹ́ ló pọ̀ jù àwọn tó ń wò ẹ́ ló pọ̀ jù ìwọ máa rò pé bóyá ó ṣe à jẹ́ orò kò sáṣepamọ́ àwọn tó ń ṣọ́ ẹ tán ọ́n ń ṣọ́ ẹ lẹ́sẹ̀ méjèèjì àwọn ló pọ̀ jù. tó bá rí àwọn afojúfẹ́ni má fọkànfẹ́ni tó bá rí wọn nínú fámìlì náà tó jẹ́ nínú ọmọ ìyá ẹ̀ gangan tó jẹ́ ọmọ ìyá ẹ̀ gangan ṣe rí àwọn afojúfẹ́ni má fọkànfẹ́ni yẹn bí wọ́n ṣe wà yẹn wọn kì í ní ìtẹ́lọ́rùn wọ́n dẹ̀ máa ń ní lára ẹni tó bá jẹ́ àfojúfẹ́ ni má fi ọkàn fẹ́ wọn ò kí nítẹ́ lọ́rùn wọ́n dẹ̀ máa ń nílara wọ́n ò ní ẹ̀mí ẹ̀mí tó bá sọ pé ẹ̀mí téèyàn fi ń ní ẹ̀mí ìdáríjì wọn ò ní nǹkan ò tọ́nu wọn bá ní iyín ogún ọdún àfojúfẹ́ ni má fọkàn fẹ́ nìyẹn they will keep they always keep tó bá ti rí wọn báyìí wọ́n máa dákẹ́ ìgbà tí wọ́n bá ń yọ tí o bá jẹ́ pé òun yà yọ ìdùnnú ó lè jẹ́ gbà yẹn lẹ́ni yẹn wọ́n máa wọ́n máa fíìmù jù wọ́n níbẹ̀ wọ́n lè má bẹ̀ dá sí i ó bá jẹ́ pé òun ya yọ ìkejì tó bá ń sọ̀rọ̀ tó bá wà lára ìdìbẹ́ bá jò tó bá ń sọ̀rọ̀ báyìí wọ́n lè wà lára ibi tó gbé wà yẹn tó jẹ́ gbogbo yìí tẹ́ bá ń forí gbárí fọrùn gbárí á dẹ̀ máa wò yìí àwọn afojúfẹ́ ni tó bá wá jẹ́ pé irú èèyàn bẹ́ẹ̀ tó bá wá rí èèyàn kan bóyá èèyàn máa kàn jálè kan gbà ẹ̀rí bẹ́ẹ̀ ṣe yẹn ó dàbí pé wọ́n ti ń gẹ̀tì pé káràmà ló wọ́n dá ah, ah, ah, ẹ pẹ̀lẹ́ àwọn afojúfẹ́ni má fọkànfẹ́ni nìyẹn they pretend a lot they they are they will be the one to call po wọ́n á ti pè é ah hello ah ẹ o ọ̀rẹ́ mi ẹ kújọ́ mẹ́ta ẹ pẹ̀lẹ́ mo gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ọlọ́run máa máa ṣàánú mo ti kékeré látàárọ̀ mi ò jẹun nígbà tí mo gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ báyìí orí mi bẹ̀rẹ̀ sí wú ni kíní ìrọ̀lẹ́ òun ló máa dẹ́yìn ló máa pe àwọn èèyàn ẹ òun ló máa sọ fáwọn ló máa sọ fáwọn tí ò súnmọ́ ẹ ló máa ní kí ni nǹkan tó ṣẹlẹ̀ ẹ ṣèbọ̀ rẹ mi ni mo súnmọ́ dáadáa mo súnmọ́ dáadáa kò yẹ kó má ṣẹlẹ̀ sí kò yẹ kó má ṣẹlẹ̀ sí ẹ mọ̀ pé bó ṣe wà yẹn ẹ mọ̀ pé ọmọ ẹ yẹn ẹ àwọn máa sọ nǹkan tí o expect àwọn náà máa tètè gbé information àwọn máa tètè gbé síta wọ́n á bẹ́ẹ̀ yọ̀ lójú ẹ but lẹ́yìn ẹ ọmọ ọmọ ọ̀nà a máa ṣèkà tó a máa fi nǹkan ọmọ a máa fi nǹkan gbá ẹ a máa ṣèkà fún undergroundly but lójú ẹ they will present as if they love you ọ wà family wọ́n máa ń nílara gbogbo nǹkan tó bá ń ṣe ó máa jẹ́ ó máa dàbí ìgbà tó yẹ kó jẹ́ tiwọn ni wọn kì í wà contented kò sí nǹkan tá ẹ lè fún wọn bó o fún níṣu nísìn ó lè ní ah iṣu yìí o ah táìpó dẹ̀ ni ọbẹ̀ ni ìbá kínní tó bá jẹ́ nǹkan ṣẹ̀mọ̀ nǹkan wọn ní ìtẹ́lọ́rùn àfojúfẹ́ má fọkàn fẹ́ ni we always complain we always see ari fault ẹ ṣá ni ẹni tó tó believe ó máa máa rí fault ẹni that is why when you get married to such person tó bá jẹ́ ọkùnrin ohun tó fẹ́ gbà lára ẹ̀ bóyá ó rí i pé à ọmọbìnrin ẹ mọ̀ pé ọkùnrin kan ọkùnrin míì wà wọ́n á lọ ṣe prayer pé mo fẹ́ fẹ́yàwó ṣé ó máa bímọ ó máa bímọ ṣé ẹsẹ̀ dá ẹsẹ̀ dá ṣé màá rí ṣẹṣẹ mi màá iṣẹ́ màá lọ dé but mi kò máa fẹ́ ni mi ì láìkẹ́. àwọn ọkùnrin kan wà they don't love their wife àwọn obìnrin kan wà they don't love their husband ìyẹn lẹ fi máa rí obìnrin tó wà nínú ilé ọkọ tó jẹ́ pé bó ṣe wà nínú ilé ọkọ yẹn ó kàn bímọ ni but ọkọ ẹ̀ kò love ọkọ ẹ̀ kò love ẹ̀ ó kàn fẹ́ ọkàn bímọ àwọn míì bóyá kàn rí i pé àwo wà lọ́wọ́ má jẹ́ ìfẹ́ ìṣàbíamọ fún ìfẹ́ kó lè bá mi tọ́jọ́ but ibi tí ìfẹ́ ẹ̀ wà ọ̀tọ̀ ni àwọn afojúfẹ́ ni má fọkùnfẹ́ ni nìyẹn you will see them they are in the wọ́n wà marriage dáadáa tó jẹ́ pé obìnrin yẹn báyìí ọkùnrin ohun tọkùnrin máa ohun tó fẹ́ gbà náà máa ń rí lọ́wọ́ ara wọn ó kíní yẹn pọ̀ nílùú òyìnbó ó pọ̀ nílùú òyìnbó you will see many people ọkùnrin míì ó máa lọ fẹ́ obìnrin tí ò lọ́ọ̀fẹ́ ọkùnrin ó máa force ara pé ah, jẹ́ kí n lọ́ọ̀fẹ́ pé àtọ́rí pé ó níwèé kí n lè gbàwé lọ́wọ́ ẹ̀ àìmọye ẹlòmíì tó yẹ pé wọ́n wọ́n wọn ọkàn ṣe máa rí ọkàn àti ra wọn ni bọ wọn ní condition na im make crayfish bend mi ò kúkú ìwé torí kí ni wá bí gbé aṣọ ẹ jẹ́ ká gbé aṣọ ẹ jẹ́ ká gbé wá jẹ́ ká gé ní kinní àwọn ilé gé wọn thirteen years gélé five kẹgẹ sí méjì gbélé wa náà fi five wọn ẹmú yẹn náà wà ó máa easy ẹ jẹ́ ká gé ilé àwọn yẹn náà máa gbé wá. Ah, ó wà nílùú òyìnbó ẹni tẹ́ bá ti ráṣẹ lórí péjì mi mi ì lè fi wọn ẹ wò ṣẹ́ẹ̀sì yẹn ń pọ̀ ǹjẹ́ sáré mi lè mú ẹ wò I need different colours in ṣẹ́ẹ̀tì ṣẹ́ẹ̀rì má lọ parẹ́ different colours ló wà o different colours ló wà ó ṣe wà sixty five thousand ọ̀pá mẹ́wàá ọ̀pá márùn-ún sixty five another colour rẹ̀ mo ní ìtó jẹ́ fifty five thousand náà ṣẹ̀rẹ̀ army army green name sixty five lélẹ̀ I need different colour and another color. wá lọ gé ilé e aṣọ yìí o kí ló ń wà ó dá kọ́sọ́mà lòun ó yá wá gbélé e sùn ṣẹ́rí ọmọ ojú ayé ni o ojú ayé ni most of them ń ṣe o ojú ayé obìnrin míì ó máa fọkọ ọkọ tẹjọ ń sùn tẹjọ ń jí you don't love her obìnrin ọkùnrin ìyàwó tẹjọ ń sùn tẹjọ you don't love him obìnrin tẹjọ ń sùn tẹjọ ń jí you don't love her. àwọn àwọn oní fake love nìyẹn àfojúfẹ́ni má fọkànfẹ́ni nìyẹn ó lè jẹ́ pé mo rí fídíò kan táwọn kan ṣò mo fẹ́ ṣe chat mo fẹ́ ṣe fídíò láti ọjọ́ monday mo rí fídíò ẹ̀tẹ́ mi mọ̀ bóyá èèyàn rí fídíò yẹn tán ní woman yìí ó ń ṣe ìjọ wékìpì ọkọ ẹ̀ o tẹ bá rí ẹni tó ń ṣe wékìpì tẹ bá rí bó ṣe ń jó tínú ẹ̀ ń dùn tó ń ṣe wékìpì tínú ẹ̀ ń dùn tó ń jó tó ń jó lórúkọ jésù ẹ̀yin obìnrin àwọn ọmọ wa ò ní kàgbákò o àwagun ò ní kàgbákò ọkùnrin ẹ̀yin tẹ́ ẹ̀ tí máa rí èmi ò pa àgbákò ọkùnrin ọkọ mi ò ń ṣe àgbákò fẹ́mi o bá káwọn yẹn wá ṣe mọ̀ all these things tẹ́ bá rí àwọn afojúfẹ́ni má fọkàn fẹ́ nìyẹn wọ́n wà káàkiri ọmọ ìsọfún iṣẹ́ náà wà ṣe yìí àwa tá à ń ta àwọn lamọ̀ yàtọ̀ ẹ̀ tẹ́ bá ń lọ fi hàn ewúrẹ́ aṣọ yẹn ẹ kìnnìkan kìnnìkan ó wà superior jura wọn lọ àwọn aṣọ yìí ó wà superior irú oní oní fifty five ó dẹ̀ jọrú ìtì fún ẹ lẹ́ẹ̀kan wàhálà aṣọ yìí aṣọ yìí oní oní oní one point oní one point four ẹ̀wà àwọn aṣọ yìí oní one point four ẹ̀wà ẹ̀wẹ̀ lè ṣe rí ẹ̀ rí ẹ̀ bó ṣe ń ṣe ṣẹrẹṣẹrẹ ẹ̀ rí bó ṣe wà yìí fifty five ni fifty five onílé àwa tá à ń tà wọ́n lámọ̀ yàtọ̀ ẹ̀ bọ̀tẹ̀ yìí tẹ́ ẹ̀ ń bá wa rà ọlọ́run àti wọ́n máa ṣàánú yín ẹ jẹ́ ká máa fi ká máa sòótọ́ ọ̀rọ̀ fún yín bọ́ ẹlòmíì ò fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ á ní kíni irú ẹ̀ náà ni irú kíni tó bá rí eléyìí lọ́rùn àwọn tó wọ ọ̀ríjìnà wà á máa máa fi wéra wọn ó fẹ́ máa fi wéra wọn ó fẹ́ ó fi kú oorun ni torí irú torí ẹ̀yin irú èmi torí ẹ̀yin kọ̀ọ̀kan tó jẹ́ pé ẹ mánéèjì bíi tèmi báyìí torí ẹ̀ lọ́lọ́run ṣe dárò àwa báyìí láti lè máa fún yín ní ìtòwò ẹ̀ẹ́dẹ́kẹ́yìn náà lè máa bá àwọn èèyàn kẹ́ lè máa bá wọn dọ́gba ká ẹ lè máa báwọn ká ẹ lè bẹ́ẹ̀ bá lè ẹnu ẹ lè báwọn èèyàn dọ́gba. òní fifty five fifty five so àwọn tó yẹ pé wàá máa ní ìwọ ẹmọ àwọn ẹyin kan wà kò sí nǹkan tó jẹ́ pé kọlọ fifty five mi ìtúlẹ̀ nípa. àwọn aṣọ ẹnìkan mo fẹ́ fi wọn mi bá mi bẹ́ẹ̀ náà fifty five. àwọn kan ẹran mi létí ọ̀dà àwọn aláṣọ àwọn kan ti àwọn kan ọ̀tọ̀ ní ọ̀dà ẹ̀ kí ni wàá dá wọn lò fifty five ṣé wàá <laughs> ókè ìgbà tó sínú ṣọ́ọ̀bù ṣáá ṣe bíbẹ̀ nínú kíní jíjà ló wà látàárọ̀ fifty five. fifty five. ee eh, àmọ̀rí báwo ni báwo ni ìyá mi àṣẹ iṣẹ́ àmọ́dún o aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé lágbára ọlọ́run ọlọ́run àdẹ́bà mi di ilé ẹ̀ mú o ilé ẹ̀ ò ní dàrú o. so àwọn tó jẹ́ pé afojúfẹ́ ni àwọn kan wà fojú fẹ́ni má fọkàn fẹ́ni wọ́n wà níbi iṣẹ́ ibi tó ti ń ṣiṣẹ́ gangan some of you will go to work ah ọ̀rẹ́ mi kìíní kan am tomorrow ẹ jọ̀ọ́ o ẹ mi ò sí ibi iṣẹ́ o mi ò ṣe o ẹ kìíní kan ẹni ẹ ló máa má wọrí ah má bẹ clock má wọrí ah má ṣe má wọrí má tó bá àwọn náà máa bá tiẹ̀ gẹ́ ibi iṣẹ́ yìí àwọn náà máa lọ fẹjọ́ ẹ̀sùn ó ń ṣẹlẹ̀ ní òṣèlú ó ṣẹlẹ̀ ní òṣèlú dáadáa òṣèlú táwa ṣe nàìjíríà wàá kàn rí pé ẹnìkan á kàn pé tó bá sọ ó sọ̀rọ̀ báyìí ẹni yẹn ti ó fẹ́ bá yí ẹ̀ ni á dẹ̀ mú ohun ẹ̀ á dẹ̀ play ohun ẹ̀ á dẹ̀ lọ play ẹ̀ níbi tó expect wàá kàn gbọ́ tó máa ní kíni ó sọ báyìí meanwhile ibi wọ́n máa ti mọ́ ọmọ bọ́ ṣe ń ṣe àwọn afojúfẹ́ ni má fi ọkàn fẹ́ ni nìyẹn you will see them going up and down ah, èèyàn mi nì kíní irọ́ ni o wọ́n máa bá tiẹ̀ jẹ́ àfojúfẹ́ ni má fọkàn fẹ́ ni tí o bá wà tó bá jẹ́ láàrin ẹ̀yin ọmọ ìyá gan náà ni tọ́ ọmọ ẹ bá ń ṣe rere àbí láàrin ọ̀rẹ́ tí àwọn ọmọ ẹ bá ń ṣe rere ṣe rere àwọn ọmọ ẹ máa ní lára ni ẹlòmíì ti gbàgbé pé bá a ṣe bí bá a ṣe bó ṣe bí tiẹ̀ bọ́lọ̀ ń ṣe dá ọmọ ẹ̀ bó ṣe ṣe ọlọ́run fúnra ẹ̀ ló ń báyọ̀ tọ́mọ ọlọ́run ló ń tọ́mọ kálukú bọ̀ ìjọ tọ́lọ́run bá torí pé ẹlòmíì wà bàgẹ́ tọ́lọ́run ti ń dá ọmọ ẹ̀ lóhùn báyìí torí pé ọmọ tiẹ̀ ń ṣe dáadáa ju tiẹ̀ lọ kíníkan kíníkan a kàn pretend ni ah ẹ rọra ìjọ ò lẹ ti gbóhùn déwálé ah déwálé ọmọ dáadáa hey kíníkan ah mo tiẹ̀ ń fi ilé ẹ̀ ọ̀rẹ́ mi báwo ni báwo lẹ ṣe gbúrò déwálé do you know ìwọ tó jọ rẹ̀ tó bá lọ sọ pé ah déwálé ẹ mà kàn ń wò bẹ́ẹ̀ yẹn mà ni ó mà náwọn kankan tí mo mà ń là kọjá lórí déwálé kí ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló tún ṣẹlẹ̀ bá sọ tó ra sọ àṣírí kan fún báyìí ibi tó ti ṣàṣírí ẹ̀ tó ti sọ̀rọ̀ ẹ̀ ibi tó gbé wà yẹn á ní ẹ má wọ̀rí wẹ́wọ́ má bá má sọ̀rọ̀ ẹ̀ sí o máa kọ́ fi sí prayer lọ́la o máa kọ́ ṣe kinní kan lọ́la ibi tí wọ́n ti sọ̀rọ̀ yẹn o bá ti kúrò báyìí ló máa ti pé báwo ni ọ̀rẹ́ mi ẹkújọ́ mẹ́ta yakaro báwo ni ọ̀dọ̀ rẹ wa mo ti ń bọ̀ ní ìsinyìí ọ̀dọ̀ rẹ wa à yẹ́misí ọ̀rẹ́ mi ẹ̀ yẹ́misí náà ọ̀dọ̀ ẹ̀ mo ti ń bọ̀ sí i tẹ́ ẹ bá rí nǹkan tó sọ fún wa tó ó sọ àwọn ọ̀rọ̀ kan fún mi ṣé ẹ ti délé màá pè tí n bá délé tẹ́ ẹ bá rí ó sọ àwọn ọ̀rọ̀ ẹ̀ kan fún mi lórí ọmọ ẹ̀dẹ́wálé yẹn yẹn ọmọ dáadáa yẹn wo tó bá rí nǹkan tí Dáwálé yẹn tó á wá bẹ̀rẹ̀ á wá bẹ̀rẹ̀ á wá bẹ̀rẹ̀ torí ẹ̀yin tẹ́ máa ń sọ̀rọ̀ yín síta àwọn òní máa ń sọ̀rọ̀ mi fún tó jẹ́ àwọn máa ń sọ̀rọ̀ mi fún àwọn àwọn I have a friend tí máa ń sọ̀rọ̀ mi fún she doesn't live in Nigeria another person tí máa ń sọ̀rọ̀ òun làbúrò mi and ẹni tó ti mọ̀rọ̀ mi jù náà lọ́kọ mi you understand my husband and my husband ṣàkọ́kọ́ mi ni is the òun ló mọ̀ òun ló mọ̀ mi jù òun ló mọ̀ àṣírí mi jù ṣóye yín ẹni tó sọ̀rọ̀ ẹ fún ẹ ibi tó gbé wà yẹn ló ti tú gbogbo àṣírí ayé ẹ tí wọ́n ti sọ yẹn ẹ máa wúrú àwọn tá a máa sọ̀rọ̀ yín fún some people want to know much about your family They want to know much. They will move closer to you. They want to know much about your family. They want to know. Torí ẹ̀ tó bá tó anything tó bá ń ṣe láyé ẹ̀sìn tó bá ń ṣe jẹ́ kọ́ mọ̀ ẹ̀pẹ́sìn tó ń ṣe nìyẹn. Ìgbé ayé tó bá ń gbé jẹ́ kọ́ mọ̀ pé nǹkan tó ń ṣe rèé sórí ijó tó bá ti lọ ṣe àwọn àwọn àṣìṣe kan sí ọwọ́ àwọn èèyàn ẹlòmíì you will regret throughout your life ẹlòmíì máa máa regret ni torí pé kí ni o ti bá afojú fẹ́ni má fọkàn fẹ́ni rìn ẹ̀yin èèyàn kẹ́ tó mọ̀ báyìí ẹ ti sọ gbọ̀rọ̀ yín ah ọ̀rẹ́ ó ga o a máa sọ pé ṣó àwa sọ pé mo mọ ibi tí mo lè mú yín lọ ẹlòmíì bíi tẹ àwọn afojúfẹ́ni má fọkàn fẹ́ni ẹ mú ẹlòmíì lọ ẹ ní kó lọ bá yín ṣáájò títẹ̀ ní kó lọ bá yín ṣáájò ìbẹ̀lẹ̀ ti kàgbákò ẹlòmíì máa kó àgbákò débi tó jẹ́ pé ibi tó tún lọ yẹn gan wọ́n á tún bá sùn bẹ́ẹ̀ ẹni tó mú lọ ló lọ sẹ́ẹ̀tì ẹ̀ ẹni tó àdọ̀ abẹ̀sùn á tún gbowó lọ́wọ́ ẹ̀ ẹ̀ mọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn I find it difficult for me mi ò mọ kò mo sì máa ń sọ ṣé àwọn òkè máa ń sọ kinní yẹn pé bóyá wòlíì pásítọ̀ pásítọ̀ wòlíì káàkiri àbí babaláwo àbáwọn ìyá kan àbí anything anybody tó bá lóun rí ọba lé Elizabeth èmi ni o tó bá lóun mọ̀ mí rí pé bóyá mo ṣe àjò wájú rí ẹni yẹn ò mí ti ẹ̀rẹ́ tó lè fọ́ mí ìrẹ́ tó lè fọwọ́ ẹ̀ because láyé mi nǹkan tó máa ń bà mí lẹ́rù ni pé for me to go and meet anybody kí n lọ kúnlẹ̀ kán wá ṣe prayer fún mi máa ń ro lọ́kàn because máa ń ronú pé most most most of them they are not real oníṣekúṣe ló pọ̀ láàrin wọn mo ti sọ sórí àǹtí kan wá àǹtí yẹn senior mi làǹtí yẹn ní ní fọ àǹtí yẹn senior mi ni àǹtí yẹn a máa gbọ́ a mọ nǹkan tí mò ń sọ yìí she is somebody that love me very well ó kàn díjọ́ yẹn ni ó bá bá mi bí iṣẹ́ mo wà ní kínní bẹ́ẹ̀ májọ́tì májọ́tì mà ní ọ́fíìsì Ṣẹ́gun Adéwálé ibẹ̀ ni mo ti ṣe ibẹ̀ ni mo ti lọ sí tí mo ti kọ́ cosmetologist institute majority institute of cosmetologist mo lọ àti ẹ̀ bá bá mi níbi iṣẹ́ jọ yẹn náà yẹn ń pariwo láti fọ láti fọ wọ́n wà torí láti méjì wà láti méjì ló wà níbẹ̀ yìí dé ọlá i mean dé ọlá méjì ló wà a ní dé ọlá kan yẹn ń gbé ọmọ alákọ̀wé kan níbọ̀ táwọn bá wà ní dé ọlá dé ìfọ díọlá àfọ ọkọ díọlá díọlá àfọ ń pẹ yọkọ bára àti yẹn bá ṣàkí wọn ló bá ah, feel bad she felt bad níjọ́ yẹn ló bá ní à ah, kí ló ṣẹlẹ̀ ó ń ronú ó máa ń ro ó ń ronú ọkọ ẹ̀ pé ọkọ òun ò ṣe dára sí òun gidi kan bó ṣe lọ bá àwọn ẹmọ tó máa ń ṣe kinní kan báyọ̀ good luck kinní kan bí àwọn bóyá aráàlú àwọn ọmọ Ìgbò ṣé ibo àbí delta mo ṣàmọ̀ pé bí àwọn ibo àwọn àwọn tó máa kọ kinní kan wá ń gún kinní kan àwọn ni àǹtí ẹ bá pè mí ló bá sọ fún mi ló bá níyà ibi tóun ti ń bọ̀ ó ní òun ti sọ̀rọ̀ kan òun fẹ́ ni ẹni ẹ wá lòun máa help òun pé ṣẹ́rí ẹ rí i pé chocolate and gòdè yìí ó fàìn gan ṣe ti rí ẹni ẹ wá sọ fún òun pé òun máa help òun ló bá ní ó máa ràn án lọ́wọ́ kíní tó máa fóun yẹn ó máa fi sójú ara bóun ló máa bá fi sójú ara ẹ̀ ah, mo ló máa ó máa fi sójú ara yẹn ló ah, mo ní láti fa mo tún fi ẹdún mi ní pé mo ní máa yẹn ti bá òun sùn mo ní ẹ́ ó ti bá yín sùn kíní yẹn láti yẹn wọ́ wá tó wọ́ dé ṣọ́ọ̀bù mi ẹni tó bá mọ tẹ bá mọ ìpájà tẹ bá mọ alágùntàn kẹ́ tó dá alágùntàn yẹn joshua àpòrú yẹn gangan níbi iṣẹ́ mi but other side là á wà other side ẹni tó bá mọ ọ́fíìsì ṣẹ́gun adéwálé gangan ibẹ̀ ni ibi tí mo ti train yẹn tẹ́bá bàbá kan ń pe bàbá kan ní babs kìíní kan tẹ́bá wà lọ ẹ máa ọ̀nà náà lè máa gbà lọ sínú ọjà ọjà ọjà ìyànà pàjá yẹn bọ̀ ẹ wá ní wọnú ọjà ẹ̀yìn yẹn tẹ́bá ẹ̀yin tẹ́bá máa dùgbò yẹn dáadáa woman kan àbẹ̀ àwọn pè yàn ní top c ìyá woman máa ń tọ́ tí ta oríṣiríṣi báyìí street yẹn gangan tẹ́bá lọ sọ́dọ̀ ọ̀dọ̀ ya mẹ́ta yẹn ó dàbí pé ká tó dọ́dọ̀ ya mẹ́ta ní àbá after ní kíní yẹn wà mo ṣàmọ̀ pé àárín yẹn ní kíní yẹn wà àwọn tó máa ń ṣe wagu tó máa gbé bọ́ba náà ṣe páìlì yọ́n ń ṣe ẹ̀ mọ orúkọ bẹ́ẹ̀ láti kiri lónìí ẹ̀ mo ṣàwọn àtìgbà yẹn àtìgbà yẹn kò kò because mo believe pé the same thing ni gbogbo wọn the same the same thing ló máa jẹ́ èmi máa lọ bá ẹni àfa kan pé bóyá kinní kan bó wá oògùn kó ló bá fẹ́ tajà ẹ̀ lóríṣiríṣi lórí social media ni tẹ́lómi máa ní ẹ wọn láàfáà yẹn o ó bá àwọn kan sùn o ẹ ẹ ń gbóríṣiríṣi ni ẹlòmíà ní pásọ yẹn o ó ṣe kinní kan o torí ọ̀tọ̀ ní nǹkan tó máa wà lọ síbẹ̀ ọ̀tọ̀ ní nǹkan tó máa gbélé ẹ lọ́wọ́ wọ́n á bẹ́ẹ̀ sùn reason nìyẹn i can never mi ì tí ì rí èèyàn náà tó máa ní à ọba ńlá woman yẹn mo ó wá sí ṣọ́ọ̀bù ṣì mí rí àbí mo ṣáájò fún rí because ma láti gọ́tà tí ẹ ti sọ̀rọ̀ yẹn báyìí ó máa ń wá sí brain mi ni fúnra rẹ̀ tó bá ti lè gbàdúrà mo ṣe máa máa ṣe nìyẹn i have a friend tó jẹ́ pé àbúrò ẹ̀ gangan gangan ló gbé lọ sọ́dọ̀ àwọn four one nine ó ní owó lọ́wọ́ gan lady yẹn ní owó lọ́wọ́ gan ó ní owó lọ́wọ́ ńgbà tí four one nine máa lù wọ́n gbà débi tó jẹ́ pé wọ́n gbà dé wọ́n já sí ẹ̀mọ̀ ẹni tó ń lo ẹni tó ń lo mọ́tò fifteen eighteen million wọ́n gbà débi tó jẹ́ pé ọ̀tá ìfẹsẹ̀rìn ni mo fi Kristi búra àbúrò ẹ̀ ló gbé lọ sọ́dọ̀ àwọn àwọn tó wà lọ ṣáájú yìí eléyìí ò ti pẹ́ o tí ò bá sí Kristi tó wà lẹ́yìn wúmà yẹn àwọn afojúfẹ́ni má fọkàn fẹ́ ni ṣé ẹni tó jẹ́ àbúrò ẹ̀ yẹn tó mú lọ bá àwọn tó ń lù jìbìtì àní wọ́n tún bá sùn ẹni tó jẹ́ àbúrò ẹ̀ yẹn ṣé ó fojú fẹ́ kó fọkàn fẹ́ ó kàn pretend fún ni. that is where all àwọn tá gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lórí social media yẹn àwa tá a ti wà ń bẹ̀ tipẹ́ tá a ti wà lẹ́nu ẹ̀ tipẹ́ tá a ti mọ nǹkan tó bẹ́ ẹ wò kò sí ọ̀n tí sọ fún mi lórí social media yẹn tó máa jẹ́ tuntun fún mi kò tí ì sí tó bá ti sábà kàn máa wẹ̀ báyìí because àwọn tó tán bá wa lẹ́nu ẹ̀ wọ́n yàtọ̀ sí àwa tá a ti mọ gbogbo accident everybody afojúfẹ́ni má fọkànfẹ́ni ni wọ́n most people you will see them they will be laughing ẹlòmíà máa show love fake love ẹlòmíà ní ẹ wá ẹlòmíì gan owó owó àfowó ẹ̀ ta ẹ̀sẹ̀ báyìí owó yẹn wọ́n gan náà a máa fi ṣe àwọn nǹkan ìwà tí ò yẹ kó máa wù láàrin ìlú ẹ wo tọmọ tá à ń sọ yìí nísìnyí owó ni owó ni. nígbà tó bá ṣe kúrúkúrúkúrú ah mọ́mì ó ti ó ti ó máa mọ gbogbo àwọn tí mọ́mì á máa ṣe pẹ́pẹ́ fúrú pẹ́pẹ́ fúrú pẹ́pẹ́ irọ́ ni gbogbo àwọn tó ń ṣe mọ́mì mọ́mì fún ìgbọ̀n kò lọ́ọ̀ fún wọn bọ̀ torí nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ wọn ni. ẹ jẹ́ kí àwọn èèyàn fúnra wa ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media mo wo mo wo kíní ìtòkùnbọ̀ táwọn kan ń kí pé ó fẹ́ nìkan ṣe second in command mo rẹ́rìn títí mo kò rẹ́rìn sọ́kàn ni ṣé ẹni yẹn ṣe lọ́ọ̀fù ṣé yẹn ṣe are they showing pure love to themselves afojúfẹ́ni má fọkànfẹ́ni ni wọ́n wọn ò lọ́ọ̀fù ara wọn but you will just see some of the speakers tó wà lórí àwọn speakers rẹ they will be pretending as if they love you hey my mọ́mí o iyì màmá wa o ìyá wa o bàbá wa o. Mhm. bíyàn bá tiẹ̀ ṣe sẹ́yìn máa ń wọ̀ báyìí ni nọmba ẹlòmíà kan ṣe a máa ṣe ọtọ́ máa sọ wọn ṣé mi need speaker èmi ò need èmi ò láì èmi ò ṣe gbórúkọ bẹ́ẹ̀ yẹn there is no kò sí bó ṣe lè enlarge mi tó lè ṣe kinní sí mi sí i'm not that kind of person because number one mi ò nídìí àwọn tó fẹ́ bá mi sọ̀rọ̀ mi ò mi ò pè èèyàn pé ẹ wá bá mi sọ̀rọ̀ because number one kí ni mo fẹ́ fi ọ̀rẹ́ ṣe ta ló fẹ́ máa bá mi jà èmi gan fúnra ara mi ọ̀rọ̀ èmi fúnra ara mi ọ̀rọ̀ kí lè fẹ́ sọ fún mi tí mi nílé fèsì ẹ̀ bọ́ ẹ ti rí àwọn afojúfẹ́ni má fọkànfẹ́ni yẹn they love to romance themselves they love wọ́n máa romance irọ́ wọ́n máa ṣe fake thing ẹ wo ẹ wo gbà tí Àbíkẹ́ Jagaban tó lọ ń ṣe àwọn eléyìí ni pa mi eléyìí ni mánéjà mi eléyìí tẹ bá rí láti ọjọ́ tí ó ti stop kíní yẹn tẹ bá ṣàkíyèsí rí i pé life will change ìwọ fúnra rẹ ló mọkàn ara ẹ. E ìwọ ní ara ẹ ìwọ gbogbo ló yẹ kó o jẹ́ máníjà ìwọ ló yẹ kó o jẹ́ sẹ́kítì ìwọ ló yẹ ẹ wo ọmọ ẹ wo mi ta ló ṣe máa mi ó dàbí pé ó dàbí pé màmá kẹsẹ̀tì ni ó dàbí pé oríkìní ọmọ ti rí láàárọ̀ níbi tí tí Liz mú ọmọ Steve Wonder tó ń jọ lọ sọ́dọ̀ bàbá bàbá bàbá kábíyèsí yẹn ẹ rí ọmọ ẹ bóyá ah àwọn tó ń pè láfojúfẹ́ ni má fọkàn fẹ́ ni nìyẹn they don't show pure love they don't love you. ìwọ tó bá jẹ́ spíkà tó túnṣe ń wò pé bóyá ẹnìkan is this is that is this is that bí mo ṣe wà yìí mi ì tí ì rí i don't mi ì mọ bó ṣe pretend tí wọn bá ṣe nǹkan tí ò dáa I will say it I will tell you ta nǹkan tó ṣe yẹn ò dáa you may ó lè dọ́là you might not greet me but I will tell you the fact ah, William say yes Steve Wonder ni ah, so I will tell you my own afojúfẹ́ni má fọkànfẹ́ni nìyẹn afojúfẹ́ni má fọkànfẹ́ni ló máa máa ẹ wo àwa tá à ń ṣe speakers yìí to be honest tẹ bá rí àwọn èèyàn underground tẹ bá rí ìkà tó máa ń ṣe fúnra wọn kò dáa o I have uh, one woman ó máa ń bá mi sọ̀rọ̀ ó máa ń a máa ṣe bí ìyá ọ̀rẹ́ mi o ọ̀rẹ́ mi máa ń wò báyìí pé who is your friend because my spirit told me she is not my friend nígbà tí kinní. Eh, ọ̀rọ̀ fisa Australia físà dé ẹni yẹn fún mi léèyàn kan pé fún mi lẹ́nìkan nígbà tí kíní yẹn wá di bó ṣe rí yẹn do you know pé ẹni òun ló lọ bá ọmọ ọmọ ọmọ táǹwá yìí òun ló lọ bá táǹwá òun ló gbéṣẹ́ yẹn fún táǹwá táwọn wá gbé iṣẹ́ ó gbé fún ẹ fún tàjòdì ẹ ti mọ̀ ẹ mọ̀ bra ó gbé fẹ́ fún tàjòdì ẹ fún tàjòdì ó wá bẹ̀rẹ̀ tó bá ti wẹ̀ táwọn ló máa ohun tí mo pè lọ́rẹ̀ mi á dẹ̀ máa ṣe ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọlọ́run á wá àwọn ọmọ wa o ojú ni tì wá o àwọn ọmọ wa ọlọ́run á ṣe dáadáa fún wọn lágbára ọlọ́run ṣe bá mi gbúrò ṣe wà mí o ṣe bá dádì ńkọ́ o my spirit spirit mi o ó ti wá ṣe ogbó kan yẹn tán mo ṣáà dáwọ́ at least àwọn tó ń introduce mo dáwọ́ ẹ̀ padà ó ti wá ṣe gbogbo kinní yẹn tán létà nígbà tó wá rí fat ìjọ tó rí fat ìjọ tó máa rí fat yẹn mo lọ mo lọ mo mọ̀ ọ́n mọ̀ torí mo mọ̀ pé ó ń lọ sórí genet genet tútù gbà yìí orí genet tútù ni mo ti lọ post gbogbo kíní nǹkan tó pawápọ̀ yẹn àti àwọn rìsíìtì kíní báǹkì gbogbo orí genet tútù mo ti lọ post ẹ̀ mo mọ̀ wọ́n post ẹ̀ síbẹ̀ lọ wò ó ó ṣáàrí iye tí mo san sí iye tí wọ́n gbà fún hospital orí iye tó wà ń bẹ̀ orí orí email tiẹ̀ ni kì í ṣe pé bóyá kìíní orí iye tí wọ́n gbà tí mo sọ pé owó èèyàn mẹ́ta for medical orí email yẹn orí email tí mo ṣe tí mo send sí wọn fún eh, immigration wọn mo mọ̀ọ́mọ̀ lọ gbé sórí ibẹ̀ nígbà tó wá rí fat ọwọ́ ẹ̀ wá bọ́ ẹ̀ get torí ó ta té èmi dẹ̀ mọ ibi tí iṣẹ́ yẹn ti ń wá. àwọn èèyàn kàn máa sọ pé àti bíi pé ẹ̀yin kò ń wò ní àǹtí yẹn kò ṣe àfojúfẹ́ni má fọkànfẹ́ni sí mi she really showed me love lọ́ọ̀fù tí àǹtí yẹn ṣó mi lọ́dún yẹn ó ní mo ń ṣó ẹ̀ léni di ọ̀la bá àti mi pé ṣáà mo ṣì ń ṣó ẹ̀ because I was like she was the only person tó bọ́ sàtó ní ah ah inú olówó tẹ̀ ń san òun ṣe kinní kan iye ibi téèyàn sọ náà wà o eh, kí lorúkọ friend mi eh, Rufus Abbey wàláì ibi téèyàn sí ọlọ́run wà ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ irú fọ sábẹ́ bẹ́ẹ̀ mi lọ́dún yẹn náà ó ní kí n dáríjì wọn because òun mọ̀ pé wọ́n ṣe nǹkan tí ò dá sí mi. tí mo mọ̀ pé ìyá àwọn àtàtì bí n pé tí mo kọ́ ọlọ́run máa parí wọn ọlọ́run máa parí tó bá ti yá ọlọ́run ó máa yá ọlọ́run. tẹ bá dẹ̀ wo àwọn tó máa ń dá kinní sílẹ̀ àwọn àfojúfẹ́ni má fọkànfẹ́ni àwọn ìyẹn náà máa dúró sáàárín èèyàn méjì wọ́n máa dúró sáàárín èèyàn méjì they will pretend as if they love Omar, máa òun ló máa máa ṣe mọ̀ àwọn tó máa ṣe screenshotting wọ́n máa ń sẹ́ẹ̀dì fídíò sórí eléyìí kíní kan yẹn èèyàn ti máa ń bá ṣe ọ̀rọ̀ jù tó èmi àti ẹni ṣe kíní dáadáa lórí kíní onílayọ̀ ẹ̀rù every other people bá mi bí because lórí bíbá wàá pọ̀ máa wò pé you don't know where it's this thing is coming mo tún ọlọ́wọ́ ṣíbí ẹni tèmi àti ẹ̀ tún jẹ́ pọ̀ ẹ̀ mo tún mo tún mo tún ọkọ̀ mi balẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ ṣíbí ọkọ̀ mi balẹ̀ lọ́dọ̀ àbíkẹ́ jagaba èmi àtàbí jagaba àwọn tí ẹ̀ fi bẹ́ẹ̀ and to be honest a fi bẹ́ẹ̀ ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn kí lorúkọ lady ọlọ́wọ́ ṣíbí lẹ́gbàá òróró ọ̀rọ̀ Liz èmi àti ẹ̀ sọ̀rọ̀ bébà àti ní ìṣe ń sọ̀rọ̀ yẹn mo fọlọ́n búra mi rìkọ́ọ̀dù ẹ̀ mi rìkọ́ọ̀dù tó bá ní voice gan tó fi Liz máa fi voice mi bá mi ó fi voice bá mi sọ̀rọ̀ gan bí Liz ṣe wà because she's so, she's she's open tó bá máa di náà láti ẹ̀ máa wá voice yẹn lè rí mi ò ní voice máa ti delete ẹ̀ mi ò mọ voice keep me tiẹ̀ like ẹ̀ afojúfẹ́ni má fọkànfẹ́ni they will be keeping your record ẹrí wọn ẹrí mọ́ ẹ ṣe náà ẹ má wọrí gbogbo formation wà ń bí fati wà ń bí bó ṣe bí gbogbo ẹ ṣe rí gbogbo ẹ kúkú mọ̀ mi máa fún yín ẹ̀yin tẹ́ máa ń ṣe ọ̀rẹ́ orí social media tẹ́ máa ń ṣe torí àlọ́ jẹ́ kò sí nǹkan téèyàn lè sọ lórí social media tẹ́ lè sọ ẹ bá ní ọba ńlá wàláì máa dún wá mú aṣọ yẹn mẹ́yọ̀ kan báyìí blue yẹn gbé sẹ́gbẹ̀ gbé blue yẹn kó gbélé lórí ẹ blue kan gbélé lórí then another blue customer kan túnra blue kan ẹ ṣáà bá mi yọ yọ blue yẹn sẹ́gbẹ̀ máa máa wo whatsapp mi máa wo kíní yẹn ẹnìkan náà tún ra àti gold máa má ṣe ṣàtàn máa wo ẹ kẹ lè gbé ẹ gẹt àwọn afojúfẹ́ ni bí àwọn èèyàn ṣe pé máa sọ pé anamáyọ̀wà kò sí ọ̀rọ̀ tí mi lè bá bí sísọ ọlọ́run because spirit mi ò sọ pé anamáyọ̀wà lè dà mí ọlọ́run spirit mi ò la ó lè dà mí meanwhile ọ̀rọ̀ òun náà là ń sọ débi tí wọ́n máa sọ pé ọ̀la kan ẹ wá gbọ́ nǹkan tí ọba ńlá sọ ẹ wá gbọ́ nǹkan tí ó gbọ́ ọ̀rọ̀ tí màmá bẹ́ẹ̀ sọ mo ti sọ̀rọ̀ mi lórí social media mi ò láṣìírí àwọn afojúfẹ́ ni má fọkànfẹ́ ni àwọn èèyàn wọ́n wà dáadáa there are many around you you will see there are just too many. tẹ́ bá ti rí àwọn afojúfẹ́ni má fọkànfẹ́ni yẹn afẹ́ àjẹ máfẹ́ ayó ni wọ́n àgbọ̀nsálẹ̀. They they want everything that belongs to every other person kó jẹ́ tiwọn. Wọ́n kì mo sọ wípé wọn kì í wà contented. Ọmọ ọlọ́mọ bíi kó jẹ́ ọmọ wọn ni. Ọmọ ọlọ́mọ bíi kó jẹ́ ọmọ wọn ilé onílé bí kó jẹ́ pé àwọn náà nílé yẹn aṣọ aláṣọ ọrùn wọn ló ti lọ́ máa ní àwọn náà fẹ́ wọṣọ yẹn bàtà oníbàtà ẹ mọ̀ gbogbo nǹkan oníkan ó máa máa wọ̀ wọ́n lójú ó máa máa wọ̀ wọ́n lójú ó máa máa wọ̀ wọ́n lójú wọ́n dẹ̀ máa ń ní ìgbéraga àwọn afẹ́ ajẹmáfẹ́ ayó wọ́n máa ń ní ìgbéraga wọ́n ní ojú kòkòrò ẹ̀mí burúkú àwọn ẹ̀mí ṣẹ̀mọ̀ àwọn afẹ́ àjọ máfẹ́ ayó nìyẹn àwọn afojúfẹ́ ni máfọkùnfẹ́ ni. tó o bá pè wọ́n síbi nǹkan ẹ̀ gan o máa rò pé wọ́n á bẹ̀ yọ̀ ni wọ́n wá bẹ̀ yọ̀ wọ́n wá wo ìṣubú ẹ ni wọ́n wá wà máa pẹ́ à ah, mo délé ẹ̀yẹn náà ilé ilé tó kọ́ bá tẹ̀ rí ilé ẹ̀yẹn tó kọ́ ilé yẹn kéré gan ilé yẹn kéré ọ̀nà tún máa padà lọ ṣe nǹkan mìíràn kéré most of them i just ẹlòmíì máa ń on wọ́n social media Tell me wọn my information le that is why you find i find it difficult to love i don't love anyhow máa ń wo àwọn èèyàn gan ọlọ́run máa ń yan àǹtí mi o ẹ̀rọ mi o kìíní kan ìgbà kan mo ti wù ẹ́ pa ọlọ́run mo ti wù ẹ́ pa because ìfẹ́ ta ní kí náà ti ń pè tá a òde nú mo mọ àwọn tó jẹ́ tèmi gan bí mo ṣe wà lórí social media mo mọ àwọn kan tó jẹ́ tèmi gan tó jẹ́ pé they make me happy they just want to see me pé ọba ńlá you are happy i'm happy so they just want to get some information torí ẹ̀ gan bá sọ pé tọ́wọ́ fẹ́ gẹ̀ẹ́tì ẹni sì lọ́ọ̀mì máa gbowó mo ń try láti ẹ̀ eh, gẹ̀ẹ́tì láti distance ara mi pẹ̀lú èèyàn mi máa gbowó tó bá ti sanwó ẹ̀ òkè máa fún ẹ ní information tí mo fẹ́ but pé kí n máa ṣe ẹ dẹ̀ máa ń wọ̀nyẹn wá by the time tó bá tó ti bẹ̀rẹ̀ sí bá a sọ̀rọ̀ tó ti ṣe kínní á bẹ̀rẹ̀ sí pé ẹ̀ ah mo ní kí n ẹ mo mọ̀ ọ́ ti máa pè o mo mọ̀ ọ́ ti máa bá sọ̀rọ̀ àwọn tó dẹ̀ súnmọ́ àwọn tó jẹ́ tèmi yẹn mu ọlọ́run mo mọ̀ tó jẹ́ pé kò sí nǹkan tí máa gbélé báyìí mo tọ́ bá ní kí n mú àwọn fáǹsì mi mo mọ̀ àwọn tó jẹ́ tèmi tó yẹ kò sí nǹkan tí mo máa dálẹ̀ tí wọn ò ní bá mi dá sí torí mo mọ̀ pé ah, àwọn ènìyàn they really love me genuinely nígbà tí mi ò bọ́ sórí social media mi ì tọrọ owó lọ yín pé ẹ wá fún mi lówó mo fẹ́ hmm, nǹkan tí n bá fẹ́ ṣe pápá ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì pápá tẹ̀ máa sọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì máa fẹ́ ṣe àjọ̀dún ṣọ́ọ̀ṣì o irú ṣọ́ọ̀ṣì mi lágilé tẹ̀ à ẹ wá bá mi ṣe renovation ṣọ́ọ̀ṣì o ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì mi but kí n wá gbé yín sórí social media ẹ ẹ jẹ́ o I don't do all those things mi mọ bó ṣe ń tọrọ nǹkan mi mọ bó ṣe ń sọ ẹ wá ṣe kinní kan mi mọ ṣe that's been my style so ẹ̀yin èèyàn wa tó bá rí kó fẹ́ around you láàrin ọmọ ìyá ẹ láàrin àwọn ọ̀rẹ́ ẹ even ẹni tó bá ń fẹ́ wá ti máa mọ̀ wá ti máa wò ṣe ẹ̀ pé ah, eléyìí kò lọ́ọ̀fù mi dénú ẹni tó bá lọ́ọ̀fù ẹ ó máa mọ̀ tó bá lọ́ọ̀fù ẹ ó máa mọ̀ torí ọ̀rọ̀ mi ò pọ̀ lénìí. a kì í sọ kí náà ti pè ká kẹ́ ẹyin tán lẹ́nu ẹyin yẹn máa bá a fọ́lò lẹ́gbọ̀ọ́ òru ọ̀rọ̀ ó ń ṣiṣẹ́ ìyá àbejì yẹn dáadáa bá a fọ́lò ẹ̀ ẹyin yẹn ẹ bá a support àwọn ọlọ́pàá wa. yes siva yes siva Yetunde i'm setting a i always set it that's why i that's all i all i do alọ́kọ̀ọ́yìn gbọ́n máa ń sọ fún máa ní o ti ẹ̀ jẹ́rìí ẹ̀ tábà ti á ní mo jẹ́rìí ìwọ tó ìwọ ọlọ́run my own is tẹ́ bá rí mi bá lọ sí pati lọ pati lọ padà sílé mi tí bá ní pati náà ni my movement kò ju ilé mi sí ṣọ́ọ̀bù ilé mi sí ṣọ́ọ̀bù mi ò ń lọ kiri ẹ lè rí mi káàkiri mi ò ń jáde káàkiri i don't go out anyhow ilé mi ṣọ́ọ̀bù ilé mi ṣọ́ọ̀bù àná ọmọ ṣọ́ọ̀bù mi mọ mọ ìwà ìwọ̀n ọmọ ọ̀rẹ́ mi wọ́n máa ń ta lórúkọ bẹ́ẹ̀ sọ ìjọ tí láì fẹ́ ṣe nǹkan tó ń lé ìsì orúkọ àwọn tó máa wá tó máa tó ń kọ́ tó ń kọ́ wọ́n kọ orúkọ àbúrò mi wọ́n kọ àwọn tó máa wá fún bẹ́ẹ̀dì tá máa ṣe surprise nílé wọ́n kọ́ wọ́n kọ́ lórí ta ni fẹ́ ta lọ́rẹ́ mọ́mì àwọn tó ti wà ń bí tẹ́lẹ̀ àwọn tí wọ́n ṣẹ̀dẹ̀ náà tó ti gbá ń bí pé ta lọ̀rẹ́ mú mi náà yẹn níta ni èmi rí ẹ̀ràn kan pẹ̀lú wọn alámà kọba ta lọ̀rẹ́ mú àmọ̀ rẹ mú mi kankan nígbà tí ara bá mú mi ẹjọ́ ọ̀rẹ́ ìwò ni ká kọ orúkọ ẹ̀ níbo ilẹ̀ lọ ó ní ẹ kíní ta ilé fẹ́ ṣe fún dáàdì mi èmi náà ọlọ tí bá sọ pé ní ọjọ́ yẹn ojú tì mí débi tó yẹ pé because àwọn tí mo lè pè lọ́rẹ́ mi tí mo lè ṣe ìkan wà lamẹ́ríkà ìkan wà ní South Africa ìkan wà ní London àwọn tí mo lè sọ pé bóyá kínní ọ̀rẹ́ mi tó tún jẹ́ pé five and six gbogbo ìgbà ó máa wà lọ́dọ̀ mi gbogbo kò sí ọ̀n tí mo ṣe báyìí ó máa wà ó ní tọ́kọ ẹ̀ jẹ́ sínétọ̀ yìí kò dẹ̀ sí ilé kò sí ilé kò sí Nàìjíríà ó lọ wọ àwọn ọmọ ẹ̀ tọ́pọ̀ òun tún wà ní bí ìmọ̀ mo kàn ń wọ̀ ni mo kàn ń wọ̀ ọmọ ẹ̀ ni that's the system wọn ò mọ èèyàn tó máa kọ pẹ̀lú mi. ẹ yẹ ká máa ṣọ́ra wa ẹ yẹ ká máa ṣọ́ra wa tẹ bá ti ríru woman olójú dúdú Dublin yẹn to be honest that that that woman she is a she she has a bitter soul wọ́n ní kéèyàn ní bitter soul ẹni tó jẹ́ pé kò síbi tẹ́fẹ́ gbégbà ṣí ṣí ó wọ ẹ̀mí ọ inú ẹ̀ ò da séèyàn to be ẹ̀ inú ẹ̀ ò da sí ọmọ inú ẹ̀ ò da séèyàn rárá ibù inú ẹ̀ fúnra rẹ̀ kò da kò da sí ara ẹ̀ àwọn tẹ́ bá ti rí tó bó ṣe ń ṣe yẹn you will see it's not pé èèyàn make ẹni ohun tó fẹ́ gbà lọ́wọ́ àwọn èèyàn nìkan ló mọ̀ inú ẹ̀ ò dáa ṣìṣì ó ti ní bítà sóòjù inú ẹ̀ ò dáa ìkà àwọn ọ̀ka àwọn ìkà ẹ̀dá when you see there honey tó bá ti rí ojú wọn báyìí lẹ ti máa mọ orí èèyàn tí èèyàn tán jẹ lójú lójú ẹ ẹ ti máa mọ orí èèyàn tí wúmà yẹn jẹ lójú ojú ẹ mọ̀ pé kéèyàn fi ojú kéèyàn fojú dá èèyàn mọ̀ ẹ mọ̀ mi ò mi ò bí mo ṣe wà yìí ká mo fẹ́ ṣe ṣàǹfù kan bí ó ṣe wà yẹn mi ò kéèyàn máa ẹ mọ̀ kẹ́ máa kẹ́ ẹ̀ wò pé ẹnì kẹ́ máa wò pé ah nǹkan lè pa á pọ̀ kẹ́ máa bínú sí yàn kẹ́ bóyá kẹ́ sì máa ní second thought sí mi ìrorí ẹ kò yé yín because inú ẹ ò da èèyàn tí ò da ni. Tẹ́ bá ráwọn tí mọ̀ lójú ọpọ́ àwọn eléyìí. ẹ ti máa mọ̀ pé èèyàn tó dáa ilé ihò tó bá ń bínú sẹ́ni tó dáa yẹn gan ìbínú ẹ̀ ò ní délẹ̀ pẹ̀lú ẹ̀ ìbínú ẹ̀ ò ní délẹ̀ pẹ̀lú ẹ̀ ìbínú ò ní délẹ̀ pẹ̀lú ẹ̀ sọ ẹ̀yin èèyàn wa àwọn èèyàn yẹn tán kún agbègbè yín ẹ máa ṣọ́ wọn wọ́n wà káàkiri ẹ ṣọ́ wọn àwọn ọ̀ka ẹ̀dá yẹn máa ṣọ́ wọn there are just too many around you there are many ọlọ́run àdẹ̀bá wa ọlọ́run àbá wa ṣe gbogbo àwọn oníṣẹ́ ibi ọlọ́run àbá wa ṣe gbogbo àwọn ìkà tó yí wa ká ọlọ́run àbá wa ṣe wọ́n mọṣẹ́ ẹ wá gbélé ọlọ́run àbá wa ṣe wọ́n mọṣẹ́ ẹ̀yin tẹ́ bá fẹ́ bá mi rajà nọ́mbà mi zero seven zero sixty forty thirty six zero zero tó bá di lọ́la a tún fún yín náwọn ọjà ní ìta ní a máa fún yín lóríṣiríṣi ní ìta ní so ojú òní ti yàn i love everybody that loves me orúkọ mi ṣì ń jẹbẹ ọba elizabeth orúkọ mi ayábọ̀dá àdìsá gbé e fún àti pípa aláṣọ àdúrà mo lọ́ọ̀bù yín dákúdákúdàmì mo láìkì sísá mi ìyẹn fẹ́ máa ṣe kí ni mo láìkẹ̀ wọ́n bá mi fún tòkùnbọ̀jẹ́ lánàá. wọ́n bá mi fún jẹ inú mi dùn màmá màmá àbíkẹ́ ẹ̀yin náà fún tòkùnbọ̀ ìka ní tòkùnbọ̀ náà wọ́n bí wá fún yín ẹ wá fún gan ẹ dúró gan ẹ wù kú ẹ èmi máa ma bá yín ṣí àì mami yake set ẹ kú iṣẹ́ ẹ ṣe ẹ jọ wọ́n máa pariwo ọlọ́pàá nàìjíríà ọmọbìnrin kú tán lọ sí yẹn sí bóyá àná bọ̀ ẹ jẹ́ ká ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ má yẹ ká wo bí ọmọbìnrin yábejì yẹn olùṣọ́ tó kú yẹn ẹ má yẹ ká káwé pé kò léèyàn ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ohun tí èrò fi pọ̀ lórí tá a fi béèrè pé kí ló pa ikú ló pa ọmọbìnrin yẹn ẹ bá ṣàkíyèsí èrò pọ̀ lórí kí ló pa ọmọ yẹn ju àwọn tó sọ pé kẹdákẹlọ ẹ bá wádìí nǹkan tó pa ikú ọmọbìnrin yẹn lórúkọ jésù ẹ ní ṣiṣẹ́ ṣe o ẹ má jẹ́ kí orí aláìṣẹ̀ ẹ má jẹ́ kí orí aláìṣẹ̀ kó jà agbára ọlọ́run ọlọ́run á fún wa ìgbẹ̀yìn tí a wà lórí social media tẹ́ sáà.